الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن حذيفة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم أخرجه ترمذي حذيفة ابن اليمان من بعث عليكم جنوفا تبع صحابة النبوة محمد صلى الله عليه وسلم وني قدس الله النبوة محمد عليكم كاتب كما باو sọ báyìí pé wọlẹ́bí nẹ́fì bíyẹ́dì yìí ànábì ni mo búra pẹ̀lú ẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ tàlẹ́mí gbogbo wa ń bẹ lọ́wọ́ rẹ̀ fún lólu ọba tó dẹ̀mí náà ẹ̀rí ẹ̀kọ́ kan ní àásùnrí mọ́ńbì náà ànábì sallallahu alaihi wasallam ní èèwọ̀ ní ẹ̀ṣẹ̀ ńláńlá ní kéèyàn máa fi nǹkan kan búra yàtọ̀ fọlọ́ọ̀. oríṣiríṣi ọ̀nà làwa máa fi fọlọ́run jẹ́rìí la máa fọlọ́run búra bọ́bá wọ pé wàlláhi bọ́wọ́ pé wàrrahman bọ́wọ́ wí bá nábì ti wí yìí wàlàbí náfì ìyádìí ọ̀fọ̀ ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ọlọ́run náà ló ń gbé wọn àmọ́ bá ti ẹlẹ́yin eléyìí kọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ fà nábì búra o kódé èèyàn gbọ́dọ̀ pé mo fi kàábà búra o ẹdákun ẹjá lọ máa tọlọ ń fẹ́ fún wa o torí pé kí lójú rí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a dákọ yóò ẹsẹ nǹkan kékeré bẹ́ẹ̀ ni ànábì ẹsẹ ẹ̀dá kékeré òun lọ bá òun lọ bá ọ̀gá gbogbo ẹ̀dá kàábà kò sí kò sí bí ó tún lọ́lá tó dáa tó obìnrin yọ̀ọ̀dá jùlọ àmọ́ síbẹ̀ náà ń kọ́ ẹ̀dá ọlọ́run ní gbogbo wọn níta nàbì fi amán sallallahu alaihi wasallam nàbì ni man kana halifan falyahlif billahi aw liyasmut gbẹ̀ntọ́ bá fẹ́ fi nǹkan kan búra ọlọ́run ní kí búra o nígbà tó yí àwa ní kéèyàn má fi kàábà búra má fa nàbì ètò wa burú jù bẹ́ẹ̀ lọ ọmọ mùsùlùmí ọmọ wa pé ajé pé ọmọ mùsùlùmí ó torí pé òun jẹ́ dírẹ́fà pé ògùn rè irin ní lẹ́nu à ó burú o ó burú o ẹ dákun ẹ ọlọ́run nìkan òun là máa fi búra ẹ̀yin ọba ti wá fọlọ́run búra fún tí ó gbà sílẹ̀ ẹ̀rọ lómi lè pe àwọn eléyìí wọn ọmọ ọlọ́run àbí kẹ́yìn òfin tí wọ́n mọ̀ fúra fún wọn ìwọ́ wàá di bíi tiẹ̀ àdánwò di méjì nù. No torí náà wà má ànábì sallallahu alaihi wasallam ní àgbọ́dọ̀ fi nǹkan kan búra o àyàfi ọlọ́run lóríṣiríṣi ọ̀nà tá a máa gbà fi ọlọ́run búra ọ̀kan lélẹ́yìí wallazi nafsi ìyẹ́dì ọ̀fẹ́ ní tẹ́mi ìní ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀fi búra sí ní tí mo fẹ́ sọ yìí o ọ̀dà mi lójú o kí lànà bí nítorí ẹ̀ búra sallallahu alaihi wasallam. لتأمرن بالمعروف ولتنهون عن المنكر inú kẹ́ máa ṣe ń tọ́lọ̀ ń fẹ́ nípa kẹrí ntí ọ dáa kẹ máa pa àwọn èèyàn láti rẹ̀ ya ẹsẹ̀ nǹkan báyìí ẹ máa kírun ẹ má mutí olúwa ọ̀fẹ́ zina ẹ má ṣe zina ẹ má ṣàgbèrè ẹ má parọ́ ẹ má jẹ owó olówó a máa kọ̀ fúnra wa níta bá mọ̀ kí ọ dáa ká máa para wa láti ń tọ́ dáa ànábì ní inú kẹ́ ẹ máa ṣe léyìí àwòlá yóò ṣe ká nà lọ́hùn ayébà àtàn aleikum ẹ̀kan ọ̀bà àbíkọ́lọ́hún ọ̀pẹ láìpẹ́ olùwọ́ gbé ìyá ńláńlá dìde fún yín o ara abìtẹ́ ti kọ́kọ́ mọ̀ pé ẹ̀sán àìmọ́ para yín láṣẹ ẹ̀ṣẹ̀ tọ́lọ́hún ìmọ̀ kọ̀ fúnra yín pé ẹ̀mọ́ṣẹ́ lọ́hùn òun ni pé thumma tad'unahu fala yustajabu lakum ẹ máa wá pe ọlọ́run náà ẹ máa bẹ̀ ẹ́ ẹ máa ṣàdúrà ọlọ́run ní dáìlọ́ ara ìyá báwùjọ bá gba ìbàjẹ́ láyé bí ọba sí al-amru bil ìparẹ́ ẹni láṣẹ ìgbàra ẹni níyànjú gbà ẹ̀múrasìtọ́lọ́n àbọ́lọ̀ ti fi àṣẹ ni káàsì rẹ ni kí n ṣe ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ká má dàkẹ́ pé kọkàn wá kákọ̀ fún pé àà ilé ìtẹ̀sí yóò dáa mùsùlùmí sọ̀rọ̀ báyìí à mùsùlùmí ṣe wọ́ wò báyìí à mùsùlùmí wọ́ wọ́ aṣọ báyìí ànábi ní bí ẹ bá ṣe léyìí o èsì rẹ̀ ni pé ẹ máa bẹ lọ́run ọlọ́run ní dẹ́yìn náà lóhùn ọlọ́run kọ́ mọ́jà kó bára wa o àjẹ́ pé káfúrásíra wa ò pọ̀lọpọ̀ àtàdúrà àtàdúrà kọgbà òkè ń fa alànàbí wí fún ayé o sọlọ́dà ọ̀sọ̀dà pé káwùjọ káwùjọ yé padà ká mọ ní tí ọlọ́run ní káka kún káka kún inú tọ́lọ́wọ̀n ọ̀fọwọ́ kékeré mú òun ni al-amru bil ma'rufi wan-nahyu anil munkar. wọ́n jẹ́ ọjẹ́ pé wọ́n nìkan lọ́ọ́ máa ṣe ń tọ́ dáa pé ẹni ẹjọ wà lọ́fíìsì ńlọ kírun alábàágbé rẹ ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ti ń ṣe tí ìwọ ọ̀jẹ́ gbà káwọn ọmọ tí ó ṣe láì da kò sì sí ńlé àbí ọmọ ṣé sáwọn ọmọ yìí náà bẹ́ẹ̀ bá ṣe irú nǹkan báyìí ànábì sallallahu alaihi ní ìyá ọlọ́run ní máa tẹ̀lé àìsí bẹ́ẹ̀ o àrò ọ̀nà ìyá ọlọ́run ni òun ní máa ṣàdúrà olùwòsàn gbàdúrà yín o. نقوم تعصوا وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين